àti ìdájọ́ ilé. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 السلام عليكم ورحمة الله وبركاته أدك فلولا أترى عليك كلوبا أتي راجن جتولوبا هو سواجودا النبي صلى الله عليه وسلم àti àwọn aráàlú anabi sallallahu alayhi wa sallam àti àwọn sahaba anabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùjọ́sìn fún ọlọ́wọ́ bá pẹ̀lú ìlànà nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹdẹ̀ kìyàmà lẹ́yìn náà kí gbogbo wa tí a ń gbọ́ wa ní gbogbo àyè tí a wà. pẹ̀lú kíkí islam wàlíkù sàlámù ọ̀rọ̀sọ̀lá wàkàtù. ilé tí ó túmọ̀ sí pé ìkẹ́ ọlọ́wọ́ bá àlàáfíà ọlọ́wọ́ bá àti ìrìn àjẹjẹ tó ọlọ́wọ́ bá kí ó máa bá ẹnì kọ̀ọ̀kan wa. Naam. Eléyìí tí a fẹ́ gbéyàwó ní alẹ́ tòní títí di àsìkò tí ọlọ́run bá ní gálábá fún wa nígbà láàyè láti parí ìṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ náà òun náà ni ọ̀rọ̀ nípa ìdájọ́ ẹran jíjẹ nínú Islam lẹ́yìn tó ẹ pé ní ọ̀sẹ̀ tó lọ ni a parí ọ̀rọ̀ nípa ìdájọ́ fífi síbí jẹun nínú Islam eléyìí tó jẹ́ sí wípé àfà ọ̀gbẹ́ni Muhammad bin Ali Jabata tí ó ń ṣe ní èèwọ̀ fún àwọn èèyàn eléyìí tó ń tọ́lọ́wọ́ bá àlìkẹ́lá ò ṣe léèwọ̀ lé wọn lórí débi kódà ó gbé sídájọ́ wípé gbogbo ẹnikẹ́ni tó bá fi síbi jẹ́ ńkọ́ ló ẹni báyìí ti jáde kúrò ní ìsìlámù nìyẹn. hadha gòlúwò mahim eléyìí àṣejù tí ò lábòmẹ́lá ni ògidì àṣejù ojúlówó àṣejù pọ́nbélé òun nílé báyìí ilé tó ṣe ẹ̀ lè rí àkọọ́lẹ̀ kankan la min qarib wala min ba'id lọ́nà tó súnmọ́ ni àbọ́nà tó jìn tó sọ rúurú rí báyìí pẹ́ẹ́n tó bá ti fi ṣíbi jẹun kọ́ o faqad kharaja min al-islam rẹ̀ ní báyìí ṣe jáde kúrò nínú islam nìyẹn ọ̀rọ̀ burúkú gbáà ní ilé báyìí a ti ṣàlàyé lórí yẹn ní ìfọ́síwẹ́wẹ́ a ti parí àlàyé náà ní ọ̀sẹ̀ tó lọ. ọ̀tọ̀ ní nǹkan tí a rò pé àbá tún bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ yìí ṣùgbọ́n qadarallahu wa ma sha'a bá àlékẹ́lá ṣe pé gbogbo ẹ̀ àti pé bọ́lọ́wọ́n bá àlékẹ́lá bá ṣe fẹ́ lọ́wọ́n bá àlékẹ́lá máa ń ṣe òun náà lọ́fà ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ nípa ẹran jíjẹ òun náà ni a fẹ́ sàlàyé nípa rẹ̀ nǹkan tó fà á kò ní pé lọ́wọ́lọ́wọ́ báyìí ìfàǹfà tó gbóná girigiri ó ń ṣẹlẹ̀ láàrin jàbátá àti àwọn ọmọ rẹ̀ lórí ọ̀rọ̀ àjẹrà àbá àjẹrà. ìdájọ́ lágbàkó gidi gan àgbákò gidi tààrà ń ṣẹlẹ̀ láàrin wọn lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́wọ́ bá lékè láti kádàrà pé eléyìí tá a ti ń pariwo látọjọ́ tó ti pẹ́ nípa ìdájọ́ ẹran ìkan nínú àwọn ọmọ ìjàbàtà tó ń pè ní aláṣẹ eléyìí tó wà ní Ọ̀yọ́ yẹn ọlọ́run ti kádàrà pé kí ojú rẹ̀ là sí i sáàbì lílà déédéé náà ni wàláyé ìjọba rí náà nìyẹn tọ́ àbẹ́lọ́wọ́ bá pàṣẹ ìbẹ́lọ́wọ́ bá ọlọ́wọ́n bá tó ní kí eléyìí tó yí aláṣẹ láti jọ́dá ti ń pariwo ẹ̀ abẹ́lọ́wọ́n bá kọ́lọ̀ jẹ́ kí yókù náà yé torí pé wàláhì tí nǹkan kan ní máa ń jẹ́ eye fún yàn ìgbà tí ìgbà tàwa náà tí nǹkan kan lọ́wọ́n bá ní kí wọ́n fi sí gàgà ojú wa tẹ́yẹ̀ fi pé à so ṣé bọ́kùnrin ṣe rí leléyìí à ah, tó bá ti wá rí báyìí àjẹpọ̀ yẹ káwọn ọyẹ kí ọmọ á sì wádìí dáadáa lórí àwọn tí ń gbé fún wa o ìwọ́n abẹ́rẹ́ sí mọ̀ sí ìwádìí lẹ́yìn ọkọ̀ kẹlẹ̀ wọ́n bá gbé pé à ah, ṣe jákujàku lélẹ̀ náà kẹtàkẹtà lélẹ̀ náà mọ́tàkẹtà lélẹ̀ náà jágbàjàgbà lélẹ̀ náà. Allahi azim ọ̀rọ̀ tọ́lọ́wọ́ wa ní kẹ́lábi sí ojú tọ́lọ́wọ́ wa rọ́tò ìyàdé gbígbé ọwọ́ lórí irun ọ̀nà mélòó láti gbọ́wọ́ àti pé iye òǹkà ẹ̀mélòó lágbọ́wọ́ lórí irun òun ni mọ́sálà lákọ̀ọ́kọ́ tí mo kọ́kọ́ náà kọ́ ṣe àjàbátálé lórí mọ́sálà yìí dẹ̀ ní ẹni tọ́lọ ní kí ó tawájí lórí ọ̀rọ̀ yẹn ẹnjìníà ni so ẹnjìníà ni wọ́n ń wòye sí pé ha àdìsí sáà máa ń lò lórí pé ẹ̀bẹ̀rẹ̀ péré lágbọ́ lórí ìròyìn àdìsí yóò tọ́ka sí nǹkan tá à ń sọ yìí bá bá gbé lọ sọ́dọ̀ wọ́n bá gbé lọ sọ́dọ̀ ọmọ kan tí bẹ́ńgàmbà rí mẹ́yẹ ìbẹ́ dákọ̀ rẹ̀ nǹkan fún ní popularity bẹ́ńgàmbà rí mẹ́yẹ ìkànnú àwọn ọmọlẹ́yìn ìjàmbá tátọ́ ẹ pé láì ojú ti fọ́ síbẹ̀ ni bá gbé lọ sọ́dọ̀ rẹ̀ pé wọ́n náà wòye sí hadithu yìí bí hadithu yìí hadithu yìí ní abáàsì náà làmá ń lò wọ́n bá fi hàn án. so lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbéyẹ̀wò ọlọ́run ní ọlọ́run sí payá ojú tiẹ̀ náà ọlọ́run sí gàgá fún òun mẹ́fíà òótọ́ ni òun lọ́wọ́ bẹ́ẹ̀ ni òun ò jẹ́ ẹjọ́ fún mi pé látọ̀dọ̀ ẹnjìníà lọ̀rọ̀ ẹ ti spring up òun kàn ní àbò ó kàn ti bèrè bèrè lọ́wọ́ mi ní ẹ dákun àdìtú tá a máa ń lò yẹn àdísù ibn abbas lórí pé ẹ̀mẹrin lágbọ́wọ́ lórí ọ̀run yẹn ẹ dákun àdísù yẹn kílẹ̀ yín rí sí náà wọ́n ní kí ni mo rí sí báwo tá a máa rí sí náà ni mo rí sí láti wá rí sí. ó ní nítorí àdísù yẹn ohun ti ń wo ọ̀rọ̀ àbí kọ̀sọ̀ nǹkan tá à ń sọ ohun kọ̀sọ̀ nǹkan tá à ń sọ ní kí ni bá gbé àdísù yẹn jáde èmi náà bá kà á tó tọ́ àdísù yìí ọmọ ìjọba ṣe máa ń lo tòótọ́ wàláhì alazim ọmọ ìjọba ṣe ń lo tòótọ́ bí wádìí ti bẹ̀rẹ̀ nìyẹn ìyẹn wá bẹ̀rẹ̀ sí máa ṣe wádìí ka oríṣiríṣi tíra oríṣiríṣi àwọn àlàyé lórí ọ̀rọ̀ yẹn so bàtọ́lọ̀ wá ní kéèyàn wá kéèyàn kó gbogbo àwọn kíní wọn ẹjọ́ tí èèyàn ṣe bá tó lágbára gidi gan lórí ọ̀rọ̀ yẹn débi pé kódà àwọn nǹkan tí jàbàtà máa ń lò ní ẹ̀rí àwọn tíra tó máa ń lò tó fi máa ń sọ wípé ẹ̀mẹrin péré lágbọ́n lórí irun àwọn tíra yẹn gan-an mo tó ṣe báṣu dédé mo tó rí pé ọ̀tọ̀ ní nǹkan tá ń sọ ọ̀tọ̀ ní nǹkan tí jàbàtà tó ń sọ wàláì làwí gẹ́gẹ́ bí ṣe máa ń ṣe náà wàláì àtòrí òzáàzù látòrí kò bí kéwu ó tún ké níbi ọ̀rọ̀ ẹlẹ́rìn ọ̀la alábìlẹ̀ inshallah jàbàtà káìkàkàì ọlọ́ọ̀lọ́ mọ nọ́mbà rẹ̀ wàláhì tẹ́bárí tó ń burúkú wàláhì idan ka fatawa alhawi ti Sheikh Al-Albani ti fi tutukutu aláṣẹ lo olùfọ́síwá yẹn síbi tó dáa sí nǹkan pẹ̀lú gbọ́nà ọlọ́run àbá bẹ̀rẹ̀ tẹ́gbọ́ àní àkọ́kọ́ bẹ̀rẹ̀ ìfárà lónìí ni àwọn ẹ̀rí lákọ̀ọ́kọ́ gbé òun lónìí pẹ̀lú gbọ́nà ọba tó bá di lọ́la a wà fẹ́ lójú dáadáa pẹ̀lú pé a plé àwọn nǹkan tó ń sọ àti tukutu ẹ̀ kẹ́lẹ́ báwọn pé jíjẹ́ máa ń ṣe gbogbo màsá ìlú yẹn. so ìyẹn lọ́wọ́ fà á tó yẹ sí pé ìgbàdé yẹn wá rí gbogbo àwọn kódà tí a ṣe ó máa lo tí a ṣe bùnbáàzì kan sífàtú sọlá àti nàbí ṣiṣẹ́ bùnbáàzì ó ní sheikh mumbaz bẹ̀rẹ̀ sheikh mumbaz sàlàyé bẹ̀ pé ẹ̀mẹ́rin péré lágbẹ̀ẹ́ lóye mu ìgbà tí a tí mo ka fatuwa yẹn látòkè délẹ̀ ìgbà sheikh mumbaz tó ń sàlàyé bá ṣe máa ṣe níbi rọ́kà àkọ́kọ́ pé gbogbo rọ́kà àkọ́kọ́ la gbọ́dọ̀ máa gbọ́wọ́. àbá àjàbàtà iṣẹ́ ń bí ibi iṣẹ́ la yóò fi bẹ́ẹ̀ orí ẹ ọ̀gbọ́n yín ni ọ̀yá ẹ̀ka kárí ẹ̀ka ẹ̀kú ní tùmọ̀ mi ẹ̀kú ní àbẹ́ni ẹ̀yẹ́ ti fi bàtò ní túkẹ́ ń wa ni. mo yẹ sọ fún òní ẹgbẹ́ à ṣé ẹni tí ń lo bàtò yìí ni tó tó tó bá lo wàásù yìí ẹ̀mí ọmọ bíjẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn sí o. aláì làzí tó ọgbó nẹ́gẹ̀. lẹ́yìn rẹ̀ ni ọ̀rọ̀ ṣáṣe wá sínú àwẹ̀ àbá ní ṣe wá sínú àwẹ̀ nìyẹn tó jáde èmi ni mo mú tíra wá eh, látẹ̀kọ́ tíra ibn Rajab al-Hanbali èmi ni mo mú tíra yẹn wá látọ̀dọ̀ bọ́dà kan láǹpẹ̀ ní dáhẹ́wà dáhẹ́wà ló fún ní tíra yẹn wọ́n yọ tíra yẹn nínú làtọ́ ikú màáyárì inú tíra ibẹ̀ náà làtọ́ ikú màáyárì tíra ibùdó ọ̀rọ̀ jáàbù ni ó tóbi gan wọ́n wá ṣe àfàyọ ọ̀rọ̀ Ramadan alhakibatu rọmọdọ́níyà wọ́n kàrà yọ ọ̀rọ̀ Ramadan lásán nínú tíra yẹn àmì wọ́n kàrà yọ ọ̀rọ̀ rọmọdọ́n nínú làtọ́ ikú màáyárì náà kójọ sínú tíra yẹn wọ́n mú wá fún ah, ọ̀gbẹ́ni jabata gbàdúrà wọn fún tíra yẹn fún

bá lọ́wọ́ àbá àwọn ní àbá ilé ìyá ọ̀sán tẹ̀ ń sọ ẹ o àbá tún ní ọkọ̀ ṣàrà wa lórí ẹ̀ ìbẹ̀yẹn lọ́wọ́ ti ní kojúmọ́ torí pé tẹ́bá ẹ padà rí ẹni pé èèyàn kan tó wà rí jìjì èèyàn kan tó yẹ pé kì í fẹ́ gba òdodo kò sí bó ṣe lè hàn tó èèyàn kan tó ó yí gan láti gba òdodo ìyẹn lọ́wọ́ wà ní kí láwọn ń lò ní sábàbí pé ẹni yìí ṣe ẹnìkan tó ṣe kínní téèyàn lè fọkàn balẹ̀ sí lọ́dọ̀ so ìwọ́n abẹ́rẹ́ sí máa wá gbé àwọn masáìlú yẹn yẹ̀wò lẹ́yọ̀ kọ̀ọ̀kan wàláhìn náà sí ìyẹn padà wá rí pé káì ọkùnrin ti ṣe jàǹbá fún wa jìnnà so irú nǹkan yẹn náà ló ń ṣẹlẹ̀ sí Abdulaziz aláṣẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tọ́lọ̀ wa kó wa sànú ẹ̀ wọ́n ti in fact wọ́n ti kó gbogbo yàrá dáàtà àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ gbogbo wọn náà ti kó yan tààrà òun ti Abdulaziz yìí aláṣẹ yìí òun kọtíra lórí pé ẹran jíjẹ tí ó bá ní sìn yìí tí ó bá ní bí àbàtà ti lálà sí tíra tí aláṣẹ kọ yìí tí ó bá ní sìn yìí so eléyìí ló fi ní point ní aláṣẹ yìí tí bá ní sìn tó kí láyé bàrán bẹ̀ ni pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ kan tó ń pé ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó pé ó ti ń di bí ọ̀sẹ̀ kẹta máa ìṣíjà bàtà tí tó ti ń kun létí tọ̀hún náà sì dákẹ́ tọ̀hún náà dákẹ́ tòbí yóò kun létí ni tọ̀hún náà ń tá dànù ni wọ́n jọ ń wọ́n lura wọn. sọ̀rọ̀ wò pé eléyìí tí ó da jù sòun náà ní káwa náà kí asáré lu àǹfààní yẹn láti ṣàlàyé nǹkan yìí sòtò pé irú àsìkò yìí náà ni ó sàǹfààní jùlọ láti jẹ́ káwọn yẹn lè gbàgbọ́ yìí kí ni ń bẹ lórí masala yìí ṣé báyìí nìyí ní ìjòkó ọ̀sẹ̀ tó lọ ní ìjòkó ọjọ́ tíwìlì báyìí ẹnìkan nínú àwọn ọmọ ẹ̀yà nígbà tá a parí program tí wọ́n ń pè mí sákèjì pé tó bá dìjòkó jọ ìjọ tó tẹ̀lé o ti ṣe jẹ́ Wednesday pé ká sọ̀rọ̀ lórí àwọn àlámọ̀rí pé àwọn ìjàbàtà wọ́n ń ta yàláyà náírà bẹ̀ náírà bẹ̀ wọ́n ń ta kíní kan náírà bẹ̀ tì ní. kódà pépà mi pépà náírà bẹ̀ tì ní ó gùn ju bẹ́ẹ̀lì jùlọ. ẹ̀bẹ̀ sẹ ni ẹsẹ ni náà nígbà tí òkú síbi dà tí òkú sẹ bọ má kó síbi dà ká má kó sẹ ẹsẹ ló ń sè náà kò ní báyìí nìsín ẹsẹ ni wọ́n ń ta yàláyà náírà bẹ̀. kí láyé bàbá bẹ̀ ni pé kẹ́lẹ́ bá mọ̀ pé àwọn eléyìí wọn ka ẹ̀sẹ̀ fún kankan níbi eléyìí báyìí náà níbi ọ̀rọ̀ lẹ́ra yìí náà tí a bá rí bíjà bàtà lè mú káṣúà ó kàn mú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ tí ó ebi ọ̀rọ̀ àkáàmù ní kí lọ́wọ́ ló múra yẹn gangan sí ọ̀rọ̀ àkáàmù tó bá yẹn ìtàtí mmalẹ̀ ní Egypt ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ní kò lé tó bẹ́yìn náà ẹ wá máa wo kẹ́lẹ́ bá wá máa tó mú ọ̀rọ̀ yìí fúyẹ́ báwọn ó ní àwọn ẹni tọ́pọ̀ yẹn ti gbọ́ ẹni tọ́pọ̀ pé kódà àwọn bọ́dà ti ń yọ ọjẹ́ àwọn bọ́dà ti gẹ́gẹ́ bí wọ́n ń yọ ọjẹ́ ni wọ́n kà ń yọ ọjẹ́ ni tọ́pẹ́ pé kìíní ó wá ní àwọn tí wọ́n ń yọ ọjẹ́ àwọn gbà pé haram ni àmọ́ wọ́n kà ń yọ ọjẹ́ ni àwọn gbọ́ yín ti wọn wọ́n wá ń yọ ọjẹ́ pé ẹlòmí ọ̀sán pé ẹlòmí ọ̀sán wọn pé a tó kó òun ti jẹ ẹran pẹ́lú òun ti yọ yọ jẹ wọ́n ń yọ haram jẹ wọ́n ń yọ ọ̀rọ̀ wọn ń dá wọn lára yá ọ̀rọ̀ wọn rò pé àwọn táwọn jẹ tó ń yọ jẹun àwọn tó fẹ́ dá ẹni tí ò bá wọlé wàá gbà wọlé ni àwọn ilé ìgbà wọlé àwọn ìdájọ́ jẹ́ ní. wọ́n bá jẹ ẹlòmíì ní wọ́n bá ti tọ́ àti jẹ ẹlẹ́pẹ́ ní àníkẹ́ nígbà mo ti jẹ ẹlẹ́pẹ́ ni mo òótọ́ sì ni ìgbà ń bẹ à ń pè ní Abdulwahid àbáfá ìzà inú àwọn ọ̀sẹ̀ pé ó lè fi mọ́tò pààyàn náà ọmọ jàbátá ni fọlọ́wà bọ́lá kọ́dà ojú sọ́rí olówó owó ìsìnkìlà ní ilé ordinary spam èmi ní ordinary spam èmi ọmọ mi èmi ọmọ ordinary tó wò jẹ́ ń díẹ̀ olóhùn omi wọn kọ wíṣẹ dànù kápẹ́ dànù lásán ordinary spam so òun ní sọ pé tóun bá ti tóun bá ti jẹrẹ pẹ náà so òun máa ń yọ jẹun tóun náà so òun ní parọ́ òun bá pípọ̀ dáná àwọn mú ni o òkú ń bẹ tẹ ní oṣù mọ́ tóun bá ti jẹrẹ pẹ tẹ́lẹ̀ bá wù òun jẹ <laughs> òun máa ń yọ jẹ yíyọ òkú rẹ̀ títí pàpẹ́ yẹn lọ́gbẹ́ mọ̀ máa ń yọ gbóhùn máa ń yọ dìmú máa ń yọ lìnà ṣe èyí tí tíṣà wà bá ti gbé mi èmi máa ń lọlé aṣẹ́wó subhanallah àwọn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tó ẹ pé kódà nínú nǹkan tó lọ́wọ́ bàbá ìkẹ́lẹ́ òní torí jìyàn nìyẹn mùjáhárọ̀ kí a máa tẹ̀sẹ̀ kó tó a máa sọ́kò òun ẹ̀ òun ń ṣe kinní báyìí jàbàtà yìí tó kàyún kún wípé èyí tó bẹ́tà ẹni tí ò bá wọlé kò yíra ẹni tó yẹ pé eléyìí ti àgbọ́yé lòun dúró lórí bí ah, àti ní ọ̀lẹ́rì èrí tó hàn ní pé bẹ́ẹ̀ ti lé ìjẹrẹ à ah, eléyìí báyìí ẹ ti pé mùtámẹ́rì ní kèfèrí nìyẹn ẹ ti pé àwọn àwọn òṣèlú ní kèfèrí nìyẹn ṣé báyìí tó yẹ pé tó bá yẹ ká bá fi ìsìláàmù rinlẹ̀ fún wọn ni ẹ̀ ní máa wádìí ẹran kò yẹ báyìí nísìnyí so kí ló dé fi ń wádìí ẹran wọn nígbà tí ẹ mọ̀ pé mùsùlùmí ni wọn ọ̀rọ̀ pọ̀ lórí tápàdà máa gbéyẹ̀wò inshallah ta'ala sókè lẹ́yìn pàrọ̀ mẹ́rin pé ṣé rí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹran jíjẹ yìí kí ẹ má rò pé bóyá ọ̀rọ̀ àkáàmù lásán ni kò sí ọ̀rọ̀ kan nínú àlámàrí ẹ̀sìn tí ẹ gbọ́dọ̀ fọ́ ọwọ́ funfun yẹn mú àti ọ̀rọ̀ àkáàmù ni o àti ọ̀rọ̀ àkọ́ ìdì ìtumọ̀ ni pé àtọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn ni o àtọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ oríkèríkè ara ni o gbogbo ẹ̀ nínú ṣẹ̀rí ọlọ́ọ̀bà nínú ẹ̀sìn ọlọ́ọ̀bà lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam ò sì fọwọ́ tẹtẹrẹ mú kankan nu gbogbo ẹ̀ nítorí pé àwọn àkáàmù yìí nítorí ẹ̀ kódà ẹ̀mí máa ń bọ́ sí ọ̀rọ̀ nípa zina zani ọ̀rọ̀ àkàmù ní abíyẹ̀kí sọ̀rọ̀ e ẹ wò tó wà lórí ẹ̀ ní àrímọ́lẹ̀ yóò kórí lásán alẹ́ ló kó parí náà kò ọ̀rọ̀ àkàmù ni tó ń ti bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá lè kẹ́rọ̀ fọ́ ọ̀rọ̀ ni àkàmù ni yẹn náà tálọ́ tó mọ̀ pé yẹ pẹrẹ tálọ́ tó mọ̀ pé àwọn ọ̀rọ̀ tí ò ń ti ọ̀rọ̀ àkídà ó yẹ pẹrẹ ọ̀rọ̀ tí mú mu ọ̀rọ̀ olè jíjà tó wà lórí olè lórí ẹni tó wá jalè ẹ òwò ṣe lágbára tó ṣé báyìí nìyí ọ̀rọ̀ ẹni tí ọ̀rọ̀ Tinubu ẹ wo ìdájọ́ tó wà lórí ẹ ló ṣe lágbára tó kò ní báyìí nìyí ní tàzír torí pé àwọn àfáà kan gbà pé kò sí hajj fún ọlọ́tí tàzír lọ́wà tàzír ni pé áfíà jẹ́ àmọ́ kò ní gbèdéke ìyà kan báyìí láfi jẹ àwọn tó sọ yín pé àná ní ẹgbàá jálùdù nínà ẹni tí ó bá jẹ́ àlùmùtẹ́rì tí bá ń dàdà parọ́ máa yẹ ìdájọ́ rẹ̀ ni wọ́n gbé fọ́lọ́ tí pé ẹni tó bá ti mú tí yóò sọ gàdàgàdà yóò parọ́ jẹjẹrẹ yóò parọ́ máa yẹ yóò sọ jákujàku lẹ́nu tó a jẹ́ pé ẹnẹ́ ní gèdè ẹgbà tánà ẹni tí ó bá ṣe kí ni o ẹni tó bá dàdà parọ́ máa yẹ ẹni tó bá lẹ yẹ lóko zìnà tí òkè so zìnà. ṣé ibà ní sìn àwọn olùmọ̀ tó yẹ pé irú àìlì ń sìn eighty lóníkànnà irú Ibn Umar òun níkànnà ní fifty àbẹ́ẹ̀kọ́ ni nítorí pé kò sí hajj kan pàtó ni torí pé tọ́wọ́ pé hajj bá wà nǹkan pè ní hajj ni ìjìyà kan tó ẹ́ tí ọlọ́run ọba àlejò ọlá àtòjíṣẹ́ ẹ ti gbé gbèdéke ntẹ́ ẹ gbọ́dọ̀ fi ìyà tẹ́ gbọ́dọ̀ fi jẹ̀yàn kalẹ̀ ẹ gbọ́dọ̀ lékún ẹ rẹ̀ gbọ́dọ̀ dínkù ẹ gbọ́dọ̀ dúró sórí hajj tọ́lọ́run ọba yẹn ni pé alábi tọ́lọ́run ọba gbé sí yẹn iye sòtẹ́ bá dẹ̀ wo ọ̀rọ̀ tí lásìkò ànábì sallallahu alaihi wasallam ẹni tó mu tí ó ń kálukú nà ni ẹni tí ẹni tó fi bàtà nà ń nù wa ẹni bí hadith yẹn ẹni tó fi ẹni tó fọwọ́ nà ń nù wa ẹni tó ń kálukú nà kò ń ṣe pàdánù sallallahu alaihi wasallam ní ká nà ní yẹ gbà báyìí ó ń kálukú kan nà ń kálukú nà ni àwọn tí wọ́n wà mẹ́jọ yẹn náà fojú sí pé tàbá ní ká wo ń tà nà ń jọ̀hún yóò tó fifty.

sòkè yẹn gáwá dé lónìí tó ní ẹ ni òun lọ́fàá pé ọ̀rọ̀ àtàtẹ́tẹ́ kò nǹkan kan lójú wọn bẹ́ẹ̀ èmi ìyá àṣìkàmù ni kàtà kó síbídà kókó jẹ́bọ brọ́dà sí ni àwọn wọ́n máa encourage àwọn lórí fàtàdù lọ ọkàn ti wá dúdú lọ. naam pé kìí ọba tó mú tó ni wípé àbí ìsìn nkẹ́kẹ́ lẹ́tọ̀ọ́ tọ́lọ́wọ́ bá àlékẹ́ láwò ṣe léèwọ̀ àbí tọ́lọ́wọ́ bá àlékẹ́ láwò ṣe lẹ́tọ̀ọ́ kúfùrù ni. àwọn nǹkan tọ́lọ́wọ́ bá àlékẹ́ láti léèwọ̀ kẹ́ ẹ sí lẹ́tọ̀ọ́ fáwọn èèyàn bí ọtí mímu bí olè jíjà bí zìnà ṣíṣe kéèyàn sí lẹ́tọ̀ọ́ fáwọn èèyàn irú ẹni bẹ́ẹ̀ ti di káfíìn nìyẹn pẹ̀lú ìsìláàlì ìsọ ìwọ̀dẹ̀tọ̀ bákan náà ìtọ́lọ̀ ọba àlejò láti ẹlẹ́tọ̀ọ́ kéèyàn sí ilé ìwọ̀ láwọn èèyàn lórí ló fi jẹ́ sí pé ṣókùn ọlọ́wọ́n ọba èèyàn ò gbọ́dọ̀ ṣe àṣejù lórí ẹ̀ gbọ́dọ̀ ṣàṣètò ibi tọ́lọ́wọ́n ọba àlejò bá gbé sí gan ẹlẹ́gbọ̀dọ̀ gbé sí tọ́lọ́wọ́n ọba àlejò láti sọ́dọ̀ alukur'an ọlọ́wọ́n bá ní wàlá taqulu lima tasifu alsinatukumul kadhiba hadha halalun wa لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع قليل متاع قليل ولهم عذاب عظيم الله عليك الله ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام الله أباني أمام إيه؟ وي ما صار جاري لا تري أهوين ẹ má máa gbé ìròyìn kan jáde nínú ìdájọ́ látòrí àwọn yín wàlá takúlù lima tẹ́sìkò alìsínátùkùmù kẹ́dìbà tí ìròyìn wà jẹ́ ìròyìn rọ́ ìdájọ́ yẹn tó wà jẹ́ ìdájọ́ rọ́ nípa wípé haza halalu kẹ́ ẹ máa pe nǹkan kan ní ẹ̀tọ́ bó ìyá sí pé nǹkan yìí ni irọ́ rẹ̀ fi ń pamọ́ lọ́ọ̀bà ọlọ́ọ̀bà àlekè ló pe nǹkan yẹn lẹ́tọ̀ wà haza haram ẹ ẹ ti gbọ́dọ̀ máa pe nǹkan kan ní èèwọ̀ ẹ ẹ gbọ́dọ̀ máa ṣe nǹkan lẹ́tọ̀ fáwọn èèyàn ẹ gbọ́dọ̀ máa ṣe nǹkan léèwọ̀ fáwọn èèyàn látòrí àwọn yín kó wá jẹ́ sí wípé nǹkan yìí ولا تقولوا لما تصف ألسنتكم الكذبة هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذبة. kẹmọ wá sọ pé ọba ló ṣe léwọ̀ fáwọn èèyàn bọ́ ọba ló ṣe lẹ́tọ̀ọ́ láwọn èèyàn lórí nítorí pé ẹbí fi parọ́ mọ́ ọba torí pé táwọn èèyàn bá ti gbọ́ pé ọba ló ṣe nǹkan yìí léwọ̀ àbọ́ ọba ló ṣe lẹ́tọ̀ọ́ àwọn tó bá jẹ́ni ọlọ́run tán jẹ́ni tí ń tẹ̀lófin ọlọ́wọ́ ọba etí wọn náà ara wọn ó dìde láti tẹ̀lé nǹkan yẹn kẹ́ máa wá sọ nkẹ́kẹ́ kẹ́ máa ṣe nkẹ́kẹ́ lẹ́tọ̀ọ́ lórúkọ ọlọ́run àbí kẹ́ máa ṣe nkẹ́kẹ́ léèwọ̀ lórúkọ ọlọ́run ọba nítorí pẹ̀lú ń dáadáa pamọ́ ọlọ́run ọba. ọlọ́run yẹn gbọ́dọ̀ síbẹ̀. إن الذين يفترون على الله الكذب لا يفلحون إن الذين يفترون على الله الكذب لا يفلحون ọlọ́run ọba ní gbogbo àwọn tí bá ń dáadáa parọ́ mọ́ ọba tí wọ́n ń ṣe nǹkan kan léèwọ̀ fáwọn èèyàn lórúkọ ọlọ́run àbí wọ́n ń ṣe nǹkan kan lẹ́tọ̀ọ́ fáwọn èèyàn lórúkọ ọlọ́run ọba tọ́lọ́run ọba àlejò láwò dẹ̀ ṣe nǹkan yẹn léèwọ̀ tí ò ṣe nǹkan yẹn lẹ́tọ̀ọ́ ọlọ́nilá yóò fún ṣòwò ọlọ́nilá ilá ìwọ̀n lè làkóònù ìyá ọlọ́run ọba lọ́jọ́ gbọdọ̀ kìyàmà wọn ní làkóònù ìyá ọlọ́run ọba mọ̀tá ìrùkọ̀lì ọlọ́run ọba ní ìgbádùn ilé ayé tẹ́rí tó ń ṣẹlẹ̀ tí wọ́n yẹn táwọn èèyàn rọ́ wọn lẹ́yìn táwọn èèyàn ń gbọ́ táwọn èèyàn ń gbọ́ tí tí wọ́n ń gun mọ́tò káàkiri tí wọ́n ń kọ́lé láńlá tí wọ́n ń bí malema tí wọ́n ń jẹun tó wọ́n yẹn ọlọ́ni mata ń kọ́lé ìgbádùn gbà díẹ̀ náà yẹn wàláhùn ẹ̀dáàbùn àlì ọlọ́ni wọ́n ń kú báyìí ìyá ẹlẹ́ta eléèrè lọ́jọ́ tí wọ́n lọ́jọ́ gbọdọ̀ kìyàmà. kẹ́ẹ̀rí àyà Qur'an àbí hadith anabi tó la mọ́lẹ̀ pé èèwọ̀ ni nǹkan yìí. bákan náà tẹ́bá fẹ́ pé nǹkan kan lẹ́tọ̀ọ́ fún àwọn èèyàn ẹ gbọ́dọ̀ sọ́ra ẹ gbọ́dọ̀ rí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ tọ́lọ́wọ́ ọba àlékálá ti ṣe nǹkan yẹn lẹ́tọ̀ọ́ fáwọn èèyàn. kò yí báyìí kìí ṣe pé kí ẹ máa wá yí àyà lọ́rùn tọ́lọ́ ọba àlekẹ́lá ò ṣe léwọ̀ láwọn èèyàn lórí àbí pé nǹkankan lẹ́tọ̀ọ́ fáwọn èèyàn tọ́lọ́ ọba àlekẹ́lá ò ṣe lẹ́tọ̀ọ́ léwọ̀ lórí ìṣe kúfúrò ni eré lọ́ba ló fi jẹ́ sí pé àsìkò Umar ibn Khattab radiyallahu anhu àwọn kan bẹ tí wọ́n ṣe ọtí lẹ́tọ̀ọ́ fúnra wọn wípé ẹ̀tọ́ ni fáwọn láti máa mutí tí a sì máa pẹ́ nǹkan tí wọ́n ti tọ́lọ́ ọba àlekẹ́lá ṣe léwọ̀ náà ṣe lẹ́tọ̀ọ́ yìí àmọ́ ááyà kan ni wọ́n sì ẹ fi eléyìí kún ẹ̀rí àyọ̀rọ̀gùn bíi tàwíì eléyìí tàbí ṣàlàyé síwájú pé káfún yẹn ní ẹ̀rí káfún yẹn ní àwíjàre pé ó sin ayé àgbọ́yé ni káti má gbé ìdájọ́ tó yẹ ká gbélé lórí ní ìdájọ́ kúfúrù àbí ìdájọ́ shit àbí ìdájọ́ ẹ̀ṣẹ̀ káfi má gbé ìdájọ́ yẹn lé lórí kágbà yìí pé sin ayé àkàgbọ́yé ni nínú àwọn àgbà nínú àwọn àwíjàre tó rinlẹ̀ nínú Islam ló wà á ti ṣàlàyé ìfọ́sọ̀rọ̀ lórí ilé àti kó ọ̀rọ̀ ẹ̀rí wá lórí ẹ̀ bámú látọ̀rọ̀ rẹ̀ bí sallallahu alaihi lórí àríwájú tawil tí ọkùnrin jàbàtà tó ní kọ̀lẹ́rì ó ní ọ̀lẹ́rì aláìdákanmà lásìkò rẹmọ àwọn wọ̀nyí wá lọ ní àwọn wọn ní ọtí mímu ẹ̀tọ́ ní fáwọn kí ni kílá kí ná gbára lé wọn lé ìta ẹlẹmìnì náà jù náà fi máa tọ ìmọ̀ kò sí ẹ̀ṣẹ̀ fáwọn mòmìnì lórí gbogbo sábàmù kò ní báyìí kò sí ẹ̀ṣẹ̀ fún wọn lórí tí wọ́n bá mu. eléyìí báyìí iná gbára lẹ́bi ni àyẹ́kẹ́ bá wọn bá mu sí gan àwọn ọ̀lẹ́sẹ̀ nìyẹn. Umar ibn Khattab radiyallahu anhu ọwọ́ fẹ́ ṣe ìdájọ́ lé wọn lórí pé àwọn kan tó ti dé o wọ́n tún ń ṣe àyà Kùránì sẹ́mi pé àyà Kùránì ẹ̀ǹgbẹ́ rí làwọn náà mú wáyé laysa 'ala al-mu'minina junahun fima tu'imu kò sí ẹ̀ṣẹ̀ jù náà òun náà ní kò sí ẹ̀ṣẹ̀ fún àwọn mùmìnì lórí èyíkéyìí tán bá jẹ tán bá mu ṣé bá nísìnyí ó ṣe náfíù ó gbé ẹ̀ṣẹ̀ kúrò lórí wọn náà ní tọ̀ ajẹ́pẹ́ báwọn bá mutí kò sẹ́sẹ̀ ń bẹ̀rẹ̀ kò ní báyìí nísìnyí ọ̀rọ̀ yìí wá dọ́dọ̀ ẹ̀rọ ìrìn ìfọ̀fọ̀ Umaru wá fẹ́ gbé ìdájọ́ wọn lórí Umaru wá wò pé kóun tó gbé ìdájọ́ wọn lórí òun fẹ́ ṣèwádìí lọ́dọ̀ àwọn sọ̀hábà náà kóun gbọ́ látọ̀dọ̀ tiwọn náà kí làwọn náà gbọ́ yé nípa ọ̀rọ̀ yìí irú ìdájọ́ wo lẹ́rù pa lè gbélé wọn lórí àwọn tó ń sọrú nǹkan báyìí síwájú kóun tó gbé ìdájọ́ lé wọn lórí ó fẹ́ kọ́nsọ́ọ̀tì àwọn tó kù ó wá pe àwọn èèyàn jọ àwọn tó rí báyìí kí lè yára fún wọn. àfáwà ẹ̀lí ibùn àbí sọ́ọ̀lì bọ́ọ̀ di ọba ẹn òun lọ́wọ́ sọ fún Umar lọ́jọ́ yẹn pé Umar àwọn wọ̀nyí síwájú kó tó gbẹ́dàjọ́ pípa lé wọn lórí kọ́kọ́ gbé àwọn kọ́kọ́ gbé oníṣẹ́dìde ránṣẹ́ kọ́kọ́ gbé oníṣẹ́dìde sí wọn náà gbé ránṣẹ́dìde sí wọn jí wọn lọ bá wọn tọ́ba wa lọ bá wọn tọ́ba ṣàlàyé fún wọn pé àyà yẹn ti gbọ́ ni o ẹ̀rí lélẹ̀ ẹ̀rí lélẹ̀ ẹ̀rí lélẹ̀ yìí tọ́ba wa padà lórí àtìgbọ́ àtìtú àyà wọn a jẹ́ pé nà wọ́n ní ẹ gba ẹni tó mutí ẹ torí pé wọ́n mutí ni nà wọ́n lẹ́gbẹ̀ẹ́ tó mutí àmọ́ tí wọ́n wá takú wá bẹ́ wọn lórí pa wọ́n ní pàkẹ́fẹ́rí kí ni kí ni ayélujára sọ fún ọlọ́run yẹn kó àzárọ̀ wọn bíi ta'wil pé fún wọn ní ọdún bíi ta'wil pé wọ́n ti ayàgbọ́yé ni má ti ìgbédájọ́ lé wọn ìdájọ́ kí ìdájọ́ kèfèrí méjì gbé wọn lórí kọ́kọ́rọ́ èèyàn tí wọn náà kánà tó yìí kọ́ mọ́tò ìṣojà lé wọn lórí àbí ẹ̀kọ́ ni. káṣe ìzára tó ṣubha àṣìgbọ́ tí ń bẹ fún wọn yẹn jẹ́ wọ́n kọ́ gbé kúrò fún wọn náà. tọ́ba wa gbọ́ yé wọ́n jẹgba ọ̀mùtí àbí ẹ̀kọ́ ni tọ́ba wa takú wá gbẹ́dàjọ́ ẹni tó ṣe èèwọ̀ ọlọ́ọ̀ba lẹ́tọ̀ọ́ wá gbẹ́dàjọ́ ìlú wọn lórí. Now, ìta abẹ́ ló ń bẹ̀ ní pé ẹ wo bí sí ọ̀rọ̀ kéèyàn pé nǹkan tó jẹ́ èèwọ̀ tó jẹ́ èèwọ̀ tó kéèyàn sí lẹ́tọ̀ọ́ ọ̀rọ̀ àṣìkáàmù ni o ẹ wo bí tó lágbára dé ó lè pàdé bí wípé kódà ó lè mẹ́mu èèyàn lọ nínú ìdájọ́ ṣẹ̀ríà ilé ìtura ṣe àwọn fọwọ́ tẹ̀tẹ̀ rẹ̀ náà fi mú yìí kò yé báyìí naam ọ̀rọ̀ nípa eléyìí báyìí kì í sọ̀rọ̀ tó kúyẹ rárá ṣé báyìí nìyí so ló fi jẹ́ sí pé a gbọ́dọ̀ yanjú ẹ̀ naam ọ̀rọ̀ nípa ẹran jíjẹ lẹ́yìn tá a ti mọ bí ọ̀rọ̀ yìí bó ṣe pàtàkì tó ní Islam nípa wípé ǹjẹ́ àwọn ẹran tí wọ́n ń tà lọ́jà àbáwọn tó ń ta ẹran tí wọ́n ń kiri ẹran àwọn ẹran tí wọ́n ń tà yìí àbáwọn ilé oúnjẹ wa àwọn ẹran tí wọ́n ń tà ǹjẹ́ ẹ̀tọ́ ni fún wa láti jẹ wọ́n àbí èèwọ̀ ni fún wa láti jẹ wọ́n ẹ̀tọ́ ni fún wa láti jẹ wọ́n ni àbí èèwọ̀ ni fún wa láti jẹ wọ́n. naam eléyìí báyìí ọ̀rọ̀ kan tó yẹ pé ọlọ́wọ́n ọba àlejò láti ṣàlàyé nínú Al-Qur'an al àwọn ìran eléyìí tá àgbọ̀rọ̀ jẹ́nu ẹran àwọn àbá máa ní kí ló fà á tó fi jẹ́ sí pé eléyìí tá àgbọ̀rọ̀ jẹ́nu ẹran lọ́ọ̀bà àlékẹ́lá dákọ̀ òun ni wípé nítorí wípé tá a bá ti mọ eléyìí tá a gbọ́dọ̀ jẹ gbogbo tó bá kù lẹ́yìn yóò ẹ̀tọ́ ni fún wa láti máa jẹ a jẹ́ sí pé n tá a jẹ nínú ẹran ọ̀pọ̀ ju eléyìí tá a ní jẹ lọ nítorí ẹ̀ ló fi jẹ́ pé eléyìí tá a ní jẹ nígbà tó kẹ́ ló ń kà lọ́wọ́ ọba àlejò láti mẹ́sàn-án pé bá ti lè mọ àwọn eléyìí tẹ́ ti yọwọ́ kú àwọn eléyìí tẹ́ máa jẹ́ pọ̀ ju ká máa kà wọ́n lọ kò yẹ láyé ọlọ́wọ́ àlejò ọlọ́wọ́ bá àlejò ìjọ ìjọ ìjọ ẹ máa jà nígbà ayé mi ẹlẹ́bi agbowó wa kagbóńtà gbọ́dọ̀ jẹ ẹ máa jẹ agbóńtà ẹ máa jẹ màálù ẹ máa jẹ ẹ máa jẹ ẹ máa jẹ ẹ máa jọyà ẹ máa jago ẹ máa jẹ orúkọ ẹ

eléyìí tí ọba ti ní àwọn nǹkan báyìí lára tí ẹ bá ti rírú àwọn ìròyìn báyìí lára rẹ ẹ má jẹ wọ́n ṣé bá ní sí ọlọ́wọ́ ọba àlejò ṣàlàyé fún wa nínú Al-Qur'an yékéyéké nítorí kéde nítorí ká lè bá a mọ eléyìí tó tọ́ láti máa jẹ àti eléyìí tí ò láti máa jẹ nínú àwọn ẹran now nínú àwọn ẹran tọ́lọ́wọ́ ọba àlejò wa hàn fún wa nínú Al-Qur'an. òun náà ni ẹran tó bá jẹ́ pé kí ni o tó bá pa fún ọba dárúkọ náà ọba lé lórí. tọ́wọ́ ọba yìí dájú pé pé la ta'kulu mimman lam yudhkar ismullahi alayhi. ẹ gbọ́dọ̀ máa jẹ èyíkéyìí ẹran tó bá pa tí wọ́n dárúkọ náà ọba lé lórí nígbà tó fẹ́ pa tí wọ́n dárúkọ náà ọba lé lórí ìwọ ni fún wa láti jẹ kò yí báyìí nìyí bákan náà àyà mi ń bẹ حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله ọlọ́wọ́ bá ní ṣúrìmọ̀tà àléìkò àwọn ọlọ́wọ́ bá àlékẹ́ láti ní ìwọ̀ fún yín ní jíjẹ àdámù ẹ̀jẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ èyí tó ṣe àárín láwùjọ wa yìí àwọn èèyàn tí wọ́n ń jẹ́ ló ní eléjìdé jọ̀mọ̀ ó kọ́ tó máa ń pè pọ̀ náà ṣèké tó irú àwọn ẹran bá irú àwọn nǹkan báyẹn gbọ́dọ̀ jẹ́ àwọn tí wọ́n máa ń jẹ́ wọ́n ti máa bá ṣe máa ń ṣe wọ́n máa ti gba ẹ̀jẹ̀ yẹn báyìí sínú ibì kan wọ́n wà lọ sí ẹ̀dọ̀ lẹ́pẹ́ ìjẹkújẹ sí ni ọlọ́ọ̀bá lẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ hurrimat alaykum hurrimat alaykum hurrimat alaykum ad-damu ọlọ́ọ̀bá la sílẹ̀ wọ̀ fún yín ẹ̀jẹ̀ jíjẹ wa lahmul khinzir hurrimat alaykumul maytatu lọ́wọ́n fi bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá ní alimẹ́yìtà òun ni ẹran òkú ńbete ẹran tó kú tí ọ̀bọ bẹ mẹ́yìtà nìyẹn ọlọ́wọ́n bá la sílẹ̀ wọ̀ lórí yẹn gbọ́dọ̀ jẹ́ wàjámù ẹ̀jẹ̀ ọlọ́wọ́n bá lẹ́jọ́ la sílẹ̀ wọ̀ fún yẹn gbọ́dọ̀ jẹ́ wàláhùn ìndír ẹran ẹlẹ́jẹ̀ ọlọ́wọ́n bá lẹ́ gbọ́dọ̀ jẹ́ wàmá òhìnlábíhi lè àti ẹran tí wọ́n bá pa tí wọ́n dárúkọ nǹkan míì yàtọ̀ fún ọlọ́wọ́ bá sí nígbà tàbí pa àti ẹran tí wọ́n bá pa tí wọ́n dárúkọ nǹkan míì sí yàtọ̀ fún ọlọ́wọ́ bá nígbà tàbí pa àbẹ́rẹ́ tó pa tàbí dárúkọ ọlọ́wọ́ bá sí. so ó túbọ̀ sí pé àyà ìjókòó rẹ̀ pé inú àwọn ń dá gbọ́dọ̀ jẹ òun lẹ́ran tí wọ́n bá pa tàbí dárúkọ ọlọ́wọ́ bá sí wa naam ibẹ̀ ni àwọn ilé ìtiwá fàyọ kẹ́lẹ́ bá wọn ọ̀rọ̀ tẹ̀síìrù ni wọ́n pe àwọn èèyàn ní kéèfèrí ni ẹran tí wọ́n ń pa láwọn ọjà wọ́n mi báyìí lórí àyà yìí kákọ́dún lórí àyà yìí náà ká mú àwọn àhàdìsì tó mú wa ká mú wa kákọ́dún lórí àyà yìí náà pé ẹran tí wọ́n máa ń pa ní pàtà àwọn onípa gbogbo aláàmọ̀ pé àwọn mùsùlùmí ní pa wọn àbẹ́ẹ̀kọ́ ni nílọrin yìí o àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ Yorùbá kò yẹ bá ní sèyí bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ jẹ́ ẹran tí kírísítẹ́nì pa ńlẹ̀ yìí ọ lọ sí ibi tí wọ́n ti ń ta lọ́tọ̀ ni kò yẹ bá ní sèyí ẹ máa wo ibi táwa ìgbà táwa wà ní àkídà yìí wọ́n ń ṣe bẹ́ẹ̀ dì sí o ibi táwa òfin táwa òfin jẹran mùsùlùmí dé wọ́n tó wá júwe kírísítẹ́nì kan tí ń pa ẹran fún wa ní tọ́mẹ̀lì èmi ò lọ ra ẹran lọ́dọ̀ kírísítẹ́nì ò máa fẹ́ràn àwọn mùsùlùmí lẹ̀ wàláhì làwìn bá a ṣe máa ń lọ rà nìyí àwọn mẹ́rin abẹ́ àwọn kọ̀ǹfọ́tébù láti máa rà nítorí àyà sọ́tọ̀ yìí pé ọlọ́wọ́ bá àlejò sọ yìí pé al-yawma uhillat lakumu at-tayyibat wa ta'amu alladhina ọlọ́wọ́ bá ní al láti sé ní ẹ̀tọ́ fún yín ní jíjẹ ní lílò ní mímu àpọ̀yìnbá gbogbo àwọn tó dáa tó dáa nínú ìkàtọ́lọ̀ ọba àlekèlá dá ó túmọ̀ sí pé gbogbo tọ́lọ̀ ọba àlekèlá ṣe léwọ̀ fún wa ká má jẹ ká má mu ká má lò nǹkan tí ò dáa ni kọ̀bá ìfì mọ̀fùhùmù àyà ẹni ẹ̀ torí pé ọlọ́run ọba àlékè láti kó yà pé gbogbo tóun ṣe léèwọ̀ ká tóun ṣe lẹ́tọ̀ fún wa àwọn tó da tó sàǹfààní ni ó túbọ̀ sí pé ọlọ́run ọba àlékè bá hànà fún wa tí ọ̀dà ni wọ́n lè máa rò kọ́dà kọ́dà wà lọ́ọ̀ ọlọ́run ni àti tẹ́lẹ̀tọ̀ fún yín látòní lọ àtọ̀yìnbá àwọn tọ́jà tọ́jà tí ó bá tọ́lọ̀ máa dìgbà bílóhùn sí ẹ̀wọ̀ fún òun tẹ́lẹ̀tọ̀ fún wa nítorí wípé àwọn àjọ tó ṣáájú wa ọlọ́run bá àríkẹ́ sí àwọn nǹkan ẹlẹ́wọ̀ fún wọn tàbí ìbàn ọlọ́run fi àjẹ wọn nítorí ìgbẹ́rùgbẹ́rù wọn yẹn wà nínú sọ́rọ́tù alìmọ̀ràn tọ́lọ́ ọba àríkẹ́lá ti ń jẹ́ kóyọ wípé nínú àwọn ìyà tó ń dìde àwọn bànú Ísírẹ́lì ni pé òun ọlọ́wọ́ ọba àríkẹ́lá ṣe léwọ̀lé wọn lórí àwọn tọ́dá tọ́dá torí ìgbẹ́rùgbẹ́rí wọn ọlọ́wọ́ ọba àríkẹ́lá fìyà jẹ wọn pẹ̀lú kó ti àwọn nǹkan iléwọ̀lé wọn lórí. نعم الله بعض اليوم أحلت لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب نبي باي mọ akọ́dà ń bẹ ayé mi láti máa ń gbà wọn jàbàtà mú bẹ. kí ló náà wá sọ pé ọwọ́ ni wàtọ̀ àyàmú lẹ́bí náà útù kìtàbà ẹ̀lò lẹ́kùn kí ló ń pèrè tọ̀ àrùn. naam alhamdulillah oúnjẹ ní jẹ́bẹ́ àbí tọ̀ ọlọ́wọ́ bá ní oúnjẹ ní sábàbẹ́ tu ní zọ́hírù bí lóhọ̀ alámọ̀tàdọ̀ lóhọ̀ lórí ìtumọ̀ èdè àbí kí ló ń pèrè tọ̀ àrùn oúnjẹ náà jẹ́bẹ́ àbí ọ̀pọ̀ ọlọ́wọ́ bá ní oúnjẹ àwọn táa fún ní tíra ṣáájú yìí àwọn òwúlà fún ní tíra ṣáájú yìí àwọn náà ni al-yahud wan nasara àwọn yahudi àti nasara ọlọ́run ni wàtò àyàmú alladhina utul kitaba hillul lakum ọlọ́run ọba ní oúnjẹ àwọn táa fún ní tíra ṣáájú yìí hillul lakum ẹ̀tọ́ ló jẹ́ fún yín wàtò àyàmùkùn hillul lahum oúnjẹ tàwọn náà oúnjẹ tí yín náà lè ní ọjọ́ tò há ń ibi jẹ́ ti mọ̀ eléyìí tó sọ wípé òun ò ní ìdí àgbóyè sọ̀hábà láti ibi tú alukur'ani yẹn pé òun náà lè máa tọ́ ọ̀pọ̀ lójú fúnra òun pé kí ni òun ò nídìí ẹ̀ kò báyìí níbi àti pé kò bá níbi ẹbí léèrè pé tọ́hámù bẹ̀yẹ níbo láti mọ̀ yí pé nǹkan bá dùn ní zabiha ni Ibn Abbas òun ló jókòó yìí wá yí pé tọ́hámù sọ́nà wọn bá ń sọ bí báyìí zabiha ni kìí ṣe ráìsì wọn tó gbé ráìsì wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kìí ṣe wọ̀ àbí ráìsì kan bẹ tó ọjà ráìsì Yahudi ráìsì kan bẹ tó ọjà ráìsì kírísítẹ́nì ráìsì ni ráìsì ń jẹ ẹ̀wà lẹ̀wà ń jẹ tẹ̀mú ni tẹ̀mú ń jẹ búrẹ́dì ni búrẹ́dì ń jẹ́ èwo ni búrẹ́dì yahudi èwo ni búrẹ́dì mùsùlùmí bí àlá jàbàtà wàláì ọkùnrin jàbàtà yẹn ní ti ń ṣe tààrà nígbà tí wọ́n sọ fún pé àlàádáàlà tó ṣe nígbà tí wàá mú àdìsù àjáwa tí ajá náà tún ní àdáàlà rí pé ọ̀rọ̀ nípa èèyàn là ń sọ ẹ má mú àdìsù ajáwa nítorí pé àdáàlà èèyàn báwo lè ṣe mú àdìsù ajáwa nílẹ̀ yìí bá padà tàlẹ́ yẹn ń sábà o. ó ajá wo ni ẹranko wo ni ò ní àdára àwọn ẹranko kí sí lóhùn wọn ní àdára ní kí ẹranko tó jẹ́ ájú ìwà yìí wàláì ó lè ẹranko tó ní àdára. olóòwò sọ pé àwọn ohun àwọn ọmọdé wọn máa dání wọn ti tẹ̀sí bí wàlá kí lóòkì láti fọ owó náà tẹ̀sí àwọn àdára ló nà ó àdára mú màálù màálù náà ti ládàá lára àtàwọn àtàwọn ajá ẹlẹ́dẹ̀ náà ládàá lá torí ẹlẹ́dẹ̀ náà ti tẹ̀sí àbí kò sínú àwọn nǹkan tọ́lọ́wọ́ bá sọ pé ní tẹ̀sí hù ní ẹlẹ́dẹ̀ náà ní àjálà báyìí nǹkan ṣe tààrà kéwù yóò kéwù ìdàrú máa lọ́wọ́ pátápátá kò dẹ̀ sí nǹkan tó máa ń fà sáré tẹ́ bá jẹ́ máa dìfẹ́ǹdì fẹ́nu àtọ́tọ̀ tẹ́lẹ̀ máa dìfẹ́ǹdì fẹ́nu wàlọ́ọ̀hì bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa yẹ pẹ́rẹ́ sí bóyá rí ni òdodo ò sí jà níyàn take it or leave it kò sí jà níyàn tí bá ti wá fún ọjà òdodo yẹn báyìí the more òun expose ara ẹ̀ sí the more òun ni àìmọ̀kan rẹ̀ máa wà manifest sí ló máa hàn sáwọn èèyàn sí kí ẹ̀ sọ pé ẹranko náà inshallah ta'ala ń padà fi ibẹ̀ fún wa kí ẹ̀ sọ pé ẹranko náà tún ní àdáàlà. ẹ̀rọ kí ló ń bá yàrá jù ọ lọ wọ́n mú yàrá jù lọ àwọn ẹ̀rọ ń pààyà lá ọmọ nǹkan ní pààyà lá jù wá lọ torí àwọn máa ń sá fún yàrá gẹ ọmọ ń sá fún yàrá ẹranko àdáàlà ẹranko kò sínú tíra kẹkẹ láyé wà lájà láyé ẹgbẹ́ wà láàmú ẹ lé nínú tíra kẹkẹ pé ẹranko ládàálà àdáàlà ẹ máa kẹkẹ pè ní áìsìrì ní àdáàlà pé ẹni yẹn tó dúró déédéé níta lè gba ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀. tá a gbọ́dọ̀ fi ìjẹ́ ẹlẹ́sìn rinlẹ̀ fún a máa gbàdí ìṣòro ajá náà àdáálá ti rọ wí ajá náà ní àdáálá àbájọ di gbà wá ẹ di ìtajà kan náà rí ó ti ní ẹ fún wọn láti wọn. <laughs> aláì odò sànù wa. bá débẹ̀ ni pé ibn abbas jókòó rẹ̀ pé tọ̀hámù ń bẹ̀ yẹn zabi hami tí ì bá ṣe ibn abbas tó jẹ́ kí a gbọ́ ìtumọ̀ tọ̀hámù bẹ̀yẹ yé báwo ló ti mọ̀ pé tọ̀hámù bẹ̀yẹ zabi hami pé inú wọn bá ju ọlọ́wọ́ bá lékelá ń rí páàsì wípé òhìlẹ̀ tàwọ̀tọ̀ àyàmù lẹ̀bínà utul kìtà ayé zabi hatu lẹ̀bínà utul kìtà ní àwọn tá a fún ní tí àánú yín bá dú hìlù lakum ẹ̀tọ́ ni fún yín láti jẹ ọ̀tọ̀ ayamukum hìlù lahum ìtẹ́yìn náà bá ju ọ̀tọ̀ fún wọn láti jẹ tọ̀ eléyìí làwọn gbára lé táàfin máa ń wá ẹran táwọn kírísítẹ́nì bá pa káàkiri tí mo ń bá lọ nìyẹn tẹ̀páyà ti wà fún wa báyìí sọ̀hí òtọ́ ni nínú àwọn ahlu zaka nínú àwọn tó ju nǹkan fún wa tá a jẹ nínú wọn yahudu àti nasọrọ wa. kèfèrí ni wọn ni wọn ṣùgbọ́n wọn bá yọ ìyẹn kalẹ̀ nínú ìdájọ́ wọn ọlọ́wọ́n bá àlekẹ́lá tó hàn àwọn nǹkan míì fún wọn bá ti papọ̀ pẹ̀lú wọn lórí ẹ̀ tó yìí lè wọ̀ fún wa ọlọ́wọ́n bá yìí náà òun náà níbi ìjẹ́ e bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ gba ìjẹ́jọ́ ilé náà wọlé tó tó òfin òfin ọlọ́run kò ní bá ní ẹnìkan ò dẹ̀ ẹnìkan ò dẹ̀ ní ọjà títì láti challenge authority ọlọ́run bá. now àwọn ọmọ èmi wá ń èmi wá ti ń ra ẹran yìí èmi wá ń ra ẹran yìí níjọ tí ẹni tí ń ta ẹran fún mi ń sọ mi níjọ níjọ́ tí ó kó bára wa ní àbá àkódà àwọn mùsùlùmí ẹgbẹ́ yẹn náà ní bá wa pa ẹ ẹ àwọn mùsùlùmí nípa ẹjọ́ ni òtí rí mi mọ́ pé ẹ̀rọ mùsùlùmí náà wọ́n sá fún tí mo fi tó dọ̀ rẹ̀ wàláì máa fi ọmọ yẹn gbé àkódà àwọn tó òun fẹ́ jẹ́ kọ́kàn balẹ̀ kẹ́lẹ́ bá mi pé àwọn kírísítẹ̀ ti ń jẹran lùlù yìí wọ́n mọ̀ pé báwọn mùsùlùmí ọ̀bá pa ẹ̀ níjẹ́ kò yẹ báyìí ilé ìdáwà ní ìgbà alẹ́ra mùsùlùmí gan làwọn ọ̀fẹ́ jẹ torí kẹfẹ́ ni wọn wọn kì í tẹni tó lè pẹran fún wa kò yẹ báyìí now nítorí wọn ni pé a wípé gbogbo àwọn tí ń pẹran ní pàtàkùn wọn kì í ṣe mùsùlùmí àyàfi dábàá ń parọ́ fún yín lọ́yà àwọn tí a gbà ní mùsùlùmí nínú àwọn tí ń pẹran pàtà ó ní àwọn bródàsì táàjọ ń ṣe jàbàtà wọ́n pè kan ní ishaq nínú àwọn tí ń pẹran ni àmọ́ information padà rí sí ni pé kò yí pẹran ó kàn ń ṣiṣẹ́ nínú slab ni because ó ti láwọn tí ó ti ní ẹlọ́wẹ̀rẹ́ pàtà ó ti láwọn tí ń pa ẹran ó ní ìdílé tí ń pa ẹran ní òògùn àbí ó dapò pa ó ní bí òye ọba ni ó gbọ́dọ̀ pẹ́ náà fúnra rẹ̀ ó ti láwọn ti ń pa àwọn iná ọ̀pá gbogbo ẹran yẹn ẹ̀sì lọ́wọ́ pa fún wọn. tọ́ àwọn ìjẹwárí àwọn tó jẹ́ ara wa yìí nìkan títí tòní bẹ́ẹ̀ ṣe rèé o ní tí mò ń sọ yìí wọ́n ń tẹ́ra wọn bàjẹ́ wọ́n ń tara wọn. wọ́n wá ní ẹ̀ka tí ń tẹran fún wọn ní ọjà gbọ́rọ́ mẹ́wọ̀n òun wá ń tẹ̀ wọ́n tó wá ní pé ẹran ẹran bọ́dà rẹ méje ni àbí. nígbà tó ti pẹ́ ẹran bẹ́rẹ̀ ti dẹ́rẹ́ papọ̀ níbo náà tó ẹran bọ́dà sí lára ilé ìtẹ̀ ìjẹun níbo náà tó ẹran bọ́dà sí. àbí màálù lọ́kọ̀ mi gbẹ́bọ́rọ̀ tó bá ti pa owó ẹ̀sẹ̀ wọ́n fún papọ̀ nípa wọn àmì ní yọrọ jí ìyá jìbá pa sọ́tọ̀. pé eléyà àwọn jàbàtà máa ń jẹ nìyẹn ráńgbọ̀n yẹn yóò lọ́tọ̀. àwọn tí ń sẹ́ ń gbàtà wọn ni wọn bí pọ̀nrí pọ̀nrí ẹnì kan dà kọ́ pẹ̀rẹ́ wọ́n ní yọrọ jí ìbíláàkì tó ṣe mọ̀rẹ́ torí wọ́n lábẹ́ tó lọ pa ẹran tí wọ́n lè nígbàdúrà ẹbí àwọn tí wọ́n jẹ́ broda tán ẹbí àwọn brothers broda banga léèrè kò yẹ ara àwọn tí wọ́n lẹ́nu pàtàkì ẹbí wọ́n léèrè pé ṣẹṣẹ kà pẹ̀rún padà ìjàgà tí ń pẹ̀rán ẹ̀tẹ́ ń tẹ́ra ń yẹ lásán ibẹ̀ òní jàbàdá jí máa lọ ẹran bọ́dà ẹran ti bọ́dà pa ẹran tí bọ́dà pa ọgbà ẹ̀bù kò sí má jẹ ní. àní nǹkan

tọ̀ àlìmà náà làbẹ́ fi pè títí oní ìlàhàdù wọn ní kákí ìjẹ kó lábò àlìmà kàmà pẹ̀lú àbò zainab ìgbà yẹn mo fi ọlọ́wọ́n bá tẹ́mi ní bẹ lọ́wọ́ rẹ̀ búra kò tí ì dìjà bàtà ń gbà ó ní dìjà hàn án làmọ́ sí òun ní máa ń pẹran ó ní dìjà tààrà níbà wọ́n wá fi ẹran màmá jàbàtà wá fi ẹran ránṣẹ́ láti láti èkó jàbàtà sì ń wò ń wò kò yẹ báyìí ó sì ń wò lókè àwọn òṣìṣẹ́ rẹ̀

so òun ló júwe ẹran fún mi naam ah, ah ìyàlá yàrá adára tá a tún dára à ń dára à ń dára ẹ gbogbo ẹ mọ́ra wọn tí mẹ́rin máa ń bẹ̀ ni pé tábà tí pé ah, ẹran pọ̀ afẹ́jẹ̀rẹ̀ báyìí wàá wà dá wàá wà rẹ̀ wúrẹ́ a máa ń dáwó lé wúrẹ́ lẹ́wà pa láàrin ara wa àwọn ìpáwà lápá àtàwọn wa fúnra wa báwọn. ìgbà tá a máa ń yára jẹnu tábà ti rówó ewúrẹ́ ń kálukọ́ dàrú àbọ̀ nínú àwọn one thousand naira ọba ti lágbára sí ọjọ́ bá lágbára two thousand naira alẹ́ ewúrẹ́ ten thousand àwọn ará kẹ̀ àwọn ará bò wá sí ìrẹ̀rù kọ́ náà tọ́jú ten thousand naira orí seven thousand naira náà <laughs> ẹjọ́ ìta máa ń ṣètà wa pa ẹran wù wá jẹnu tábà tábà tó ti lówó yín lọ́wọ́ ẹjẹ́ alámọ̀ẹ́jẹ́ lọ fìlà jàbàtà sì ń so kí fàyọ́ mẹ́ pé nǹkan tó fà á nǹkan tó bí ìdájọ́ yìí láti pè é pé àgbà wípé mùsùlùmí làwọn ti ń pẹran yẹn pàtà àwọn ẹni ẹwọn tá a gbà ní mùsùlùmí bẹ títí tòní àwọn tá a gbà ní mùsùlùmí bẹ òun náà ni àwọn ọmọ jàbàtà ti ń ṣiṣẹ́ nínú slab tó bá ti lè yàtọ̀ sí wọn kò sí mùsùlùmí kankan ní pàtàmọ́ so nítorí ẹ̀ láti gbà wípé ẹran tí wọ́n bá pa yẹn dìmọ́ńdìlà pé wọn ti bísímìlà rẹ̀ nítorí pé bísímìlà tí wọ́n ti ọ̀wọ́ lé kèbèrè ni wọ́n wọn ní tẹ́síníyà so àjẹsí pé ibi tájú wípé ibi àyà ẹ gbọ́dọ̀ jẹ ẹran tí wọ́n bá pa tó àdárúkọ náà balẹ̀ lórí ibẹ̀ ni ẹ̀rí aláwọ̀ pé àwọn eléyìí náà wọ́n kàn sí bísímìlà yìí ni ìbáàdà àwọn ọ̀gbà torí kèbèrè ni wọ́n kèbèrè yóò ní tẹ́síníyà àjẹsí ẹran yẹn wà nípa kú ẹran tó wọn ṣe kí ni o tí wọn dárúkọ Ọlọ́run bá nílò ẹ̀rí wa alákọ̀ọ́kọ́ nù kò yí báyìí tàbí sọ wípé ẹran pàtàkọ́ o kì í ṣe ẹran tá a lè jẹ naam ẹ̀ ń tọ́ mi sọ bẹ́ẹ̀ mú kó papọ̀ ń gbà ń ta ti wà ń bẹ̀ ni òótọ́ ni òótọ́ ni wọ́n ní kí n máa yàn àpòmọ́ra ẹni là á pè tèmi jure wọ́n máa jẹ́ pé kókó tèmi máa pè mọ́ra mi òótọ́ ni o nígbà tá a wà ń bẹ̀ nìyẹn o èèyàn sọ̀rọ̀ kaba máa ń di èmi ń jẹran tààrà báyìí mo ń jẹran gidigan jọ́tà yẹran bá yọ síbẹ̀ ni jọ́tà láyé ẹja náà bá ti yọ à ń jẹ gbogbo ẹ̀ papọ̀. now ẹ̀rí wa nìyẹn tá a gbára lé torí pé àgbáyé pàwọn tó ń pẹ̀rẹ́ ń kọ́ kèsìrí ni wọ́n wọn kì í ṣe mùsùlùmí wọn kì í ṣe ahlu zaka wọn kì í ṣe ẹni tó lè pa ẹran fún wa tá a jẹ torí pé ẹni tó lè pa ẹran fún wa tá a jẹ mùsùlùmí yahudi àti nasọrọ musulumi si ni ọgbọ́dọ̀ jẹ́ lára wa torí pé ẹnjọba jẹ́ mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ jàbàtà ẹ̀dá ti mọ̀ yóò na ọgbọ́dọ̀ jẹ́ ní ara wọn nígbà tí mo bu wà ń bẹ̀ nìyẹn ọgbọ́dọ̀ jẹ́ ní ara wọn so tí ọba bá ti jẹ́ lára wọn báyìí kò kí ń ṣe mùsùlùmí. náà lẹ́yìn yẹn hadithu sọ ìdúrókù ẹ̀rí mẹ́ta tá a máa ń lò náà nìyẹn ó kú hadithu náà ó kú hadithu ajá tí ìran tó lọ pẹran àti ọfà tẹ ẹran tẹ ta ọfà mọ́tọ́ bọ́ sódò inshallah ta'ala ọ̀la lámọ̀yanjú yẹn torí pé ibẹ̀ yẹn gan lọ́rọ́ pọ̀ sí jùlọ. now nígbà tó tún wá rí i pé ọ̀bẹ ti bá ń di ìsìn lórí tafsirul mujtama ẹ̀ pé ó ń pe mùsùlùmí ní kèfèrí ó wá ní ẹ nǹkan epo ń pe mùsùlùmí ní kèfèrí ẹran wọn yẹn rújú ni so ẹ̀ǹkan ẹran ẹ̀ ń ti pa nínú ní pàtà àwọn tó jẹ́ onísùnnà wà ń bẹ̀ oníbídíà wà ń bẹ so mùsùlùmí wà ń bẹ ń tètè mùsùlùmí wà ń bẹ tí ó bá ní so ẹran náà bá lè ti pa yìí àní mọ ìyàtọ̀ láàrin ẹ̀sìn àwọn ọmọ ó ti rújú nìyẹn al-aslu fi dhabaihi at-tahrim al-aslu al-aslu fi luhum at-tahrim ìpìlẹ̀ ẹran ti ní pé haramu ni ọ̀gbọ̀rọ̀ jẹ́ yìí tó fi wádìí tó fi gbèrè ń tọ́pa ìrìn táwọn ìtì tó wọ́n sọ fún mi nísìnyí pé kí n bá ti wá rí ìyá tí ń kiri ẹran lọ màá ní ìyá yẹn tó a máa wá wádìí báyìí kí èèyàn ti lé wádìí lọ́dọ̀ ìyá tó pẹrẹ torí ìyá tó pẹrẹ ìyá tí ń tẹrẹ náà mẹni tó pẹ òun kà ebe rẹrẹ ni àbí kẹ́ ẹ bèrè lọ́wọ́ ẹran bẹ́ẹ̀ báyìí ti lọ́wọ́ ẹran tó ẹran lọ́wọ́ ẹran ibi dájú pé ọrọ ni yìí pé mùsùlùmí ní ni in lọ sí ìbàdàn bàbá lọ sí àjẹsọ́pọ̀ ọmọ ti pàkásẹ́ irọ́ náà ni o dákun ẹ̀ka tí ń pẹ̀lú pàtàkì fún àtọ́jú bídíà tọ́mà ọ̀yá èèyàn rẹ̀ ọkọ̀ òkọ̀ rẹ̀ ọ̀yá sọ èèyàn rẹ̀ ọkàn òkọ̀ rẹ̀ kọ̀ mọ́ àwọn tí ń pẹ̀lú pàtàkì kọ̀ mẹ́ni kẹ́kẹ́ ló wọ́n yíba ó ti gbé dàjọ́ ni wọ́n lórí kò yíba ẹni sí. now àníjẹ̀dá bá tún wá lọ sí ìwò àbá lọ sí ìbàdàn àbá lọ sọ́yọ́ àbá lọ sẹ́kọ̀ọ́ wà lọ́ọ̀yà ìtòjẹ̀rán náà ìtẹ̀rú tó làwọn tí ń gbẹ̀rán mẹ́rin náà bí ó sì ti mọ àwọn yóò náà wọ́n náà ni kọ́ídà wọ́n náà sì gba kọ́ídà asùnfì ìsán àlàádáàlà wọlé kò yíwá níbi kọ́ídà yìí náà ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí ó ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ táǹsọ̀ yìí so nítorí àsìkò àsìkò tó lọ́gán tó bá nídìí inshallah ta'ala eléyìí báyìí akàkọ́kọ́ di familiarize wa mọ́ nǹkan tá a fẹ́ discuss so báwo ló ṣe wà important sí nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa then kí làwọn nǹkan kọ̀ọ̀kan láti fún wa ní insight nípa nǹkan tá a fẹ́ sọ lásán ni so inshallah ta'ala tó bá di lọ́la so a mọ̀ wá tẹ́ naam tó bá di lọ́la so a mọ̀ wá tẹ́ àwọn ẹ̀rí wọ̀nyí lẹ̀ so àti àwọn àlàyé àwọn olùmọ̀ lórí àwọn ẹ̀rí nítorí àwọn àhàdìsọ lórí ọ̀rọ̀ ẹ̀rọ àwọn àhàdìsù pọ̀ gidi gan kéde pọ́ mu apá kan ó wà pápá kan lẹ̀ apá kan tó mú gan ta ló sọ fún ọ yín pé àgbọ̀ yíyẹ ló ń yẹ tó ń tu sí yẹn inshallah ta'ala a wà rí ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ tí wọ́n sọ lórí ẹ̀ pẹ̀lú àwọn àhàdìsù míì tó ti sàlàyé fún wa yín pé bọ́ ọ bá ti rí ẹran kò nídìí kó wulẹ̀ wádìí kò ní báyìí nìyí so inshallah ta'ala àwọn eléyìí ni a máa ṣe àgbéyẹ̀wò ẹ̀ lọ́la ọ̀la lọ ọ̀la ilaha illallah so wọ́n ní kí a ṣe kéde fún wa wípé epo tí à ń